Heberu, orí kẹjọ. kókó ohun tí a ń sọ nìyí pé a ní irú olórí àlùfáà báyìí ẹni tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlá ní ọ̀run. òun yìí ni òjíṣẹ́ ní ilé ìsìn tí ó mọ́ jùlọ tí í ṣe àgọ́ tòótọ́ tí olúwa fúnra rẹ̀ kọ́ kì í ṣe èyí tí ènìyàn kọ́. nítorí gbogbo olórí àlùfáà tí a bá yàn a yàn wọ́n pé kí wọ́n máa mú ẹ̀bùn àti ẹbọ àwọn ènìyàn wá síwájú Ọlọ́run ni bákan náà ni òun náà ní láti ní àwọn ohun tí yóò máa mú wá síwájú Ọlọ́run bí ó bá jẹ́ pé ó wà nínú ayé kì bá ti jẹ́ àlùfáà rárá nítorí àwọn àlùfáà wà tí wọ́n mú ẹ̀bùn àwọn ènìyàn lọ síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ìlànà òfin àwọn yìí ń ṣe ìsìn wọn nínú ilé ìsìn tí ó jẹ́ ẹ̀dà àti àfijọ́ ti ọ̀run a rí i pé bẹ́ẹ̀ ni ó rí nítorí nígbà tí Mósè fẹ́ kọ́ àgọ́ ohun tí Ọlọ́run sọ fún un ni pé. ṣe àkíyèsí pé o ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àwòrán tí mo fi hàn ọ́ ní orí òkè. ṣùgbọ́n nísinsìnyí iṣẹ́ ìsìn tí olórí àlùfáà wa dára púpọ̀ ju ti àwọn ọmọ Léfì lọ nítorí pé májẹ̀mú tí ó jẹ́ alárinà fún dára ju ti àtijọ́ lọ ìdí ni pé ìlérí tí ó dára ju ti àtijọ́ lọ ni májẹ̀mú yìí dúró lé lórí bí májẹ̀mú ti àkọ́kọ́ kò bá ní àbùkù kò sí ìdí tí a bá fi fi òmíràn dípò rẹ̀ nítorí ọlọ́run rí ẹ̀ṣẹ̀ kà sí wọn lọ́rùn ni ó fi sọ pé. olúwa wí pé ọjọ́ ń bọ̀ tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun kì í ṣe irú májẹ̀mú tí mo bá àwọn bàbá wọn dá ní ọjọ́ tí mo fà wọ́n lọ́wọ́ jáde kúrò ní ilẹ̀ Íjíbítì nítorí wọn kò pa májẹ̀mú mi mọ́ mo bá kẹ̀yìn sí wọn èyí ni májẹ̀mú tí n ó bá ilé Ísírẹ́lì dá nígbà tí ó bá yá n ó fi òfin mi sí inú wọn n ó kọ ọ́ sí ọkàn wọn èmi ò jẹ́ Ọlọ́run wọn àwọn náà yóò sì jẹ́ ènìyàn mi kì yóò sí ìdí tí ẹnìkan yóò fi kọ́ aládùúgbò rẹ̀ tàbí arákùnrin rẹ̀ pé mọ olúwa nítorí pé gbogbo wọn ni wọn ó mọ̀ mí ohun tí ó ṣẹ̀ láti orí àwọn mẹ̀kúnnù inú wọn títí dé orí àwọn ènìyàn pàtàkì pàtàkì nítorí wọn ò fi àánú fojú fo ìwà burúkú wọn n kò sì ní rántí àṣẹ wọn mọ́ nígbà tí ó sọ̀rọ̀ nípa májẹ̀mú tuntun ohun tí ó ń sọ ni pé tí àtijọ́ ti di ògbólógbòó ohun tí ó bá sì ti di ògbólógbòó kò ní pẹ́ parẹ́.